ànábì sọ pé ìdá òkì ìmọ̀ ti sọ̀la nígbà tí wọ́n bá ti ṣe ìkọ́ mọ́ ìrun ìṣáì wàhádọ́ra àlè àṣà tí ó ń ja alẹ́ rẹ̀ sì ti wà nílẹ̀ ọgbọ́ ìrun allahu akbar allahu akbar ashadu wala ilaha illallah ashadu anna muhammadu rasulullah hayala sọlá ọgbọ́ tí wọ́n ń ṣe ìkọ́ mọ́ lọ ok ẹlẹ́yà rẹ̀ sì ti bọ́ gbé oúnjẹ sórí tábìlì wàhádọ̀rá àlẹ́ àṣà oúnjẹ alẹ́ sì ti rẹ́dì fún jíjẹ ó ti rẹ́dì wọ́n ń ṣe ìkọ́mọ́ ìṣáì lọ́wọ́ oúnjẹ alẹ́ sì ti rẹ́dì pẹ̀lú rẹ̀. ọ̀wà nù lé wọ́n ti gbóúnjẹ sí tábìlì ọ̀wà ń gbọ́ ìkọ́ ọmọ. èwo nu méjèèjì lọ́kọ̀ọ́kọ́ ṣe fapdahu bilẹ̀ àṣà oúnjẹ alẹ́ ni o fi ṣe nọmba one ẹ jẹ oúnjẹ alẹ́ nǹkan tẹ́sí sọ nìyẹn o ẹ jẹ oúnjẹ alẹ́ nítorí pé ọkàn rẹ ò ní kúrò níbi oúnjẹ hùn. kọ́líbùkà sáàrìg ọkàn rẹ á pàṣòfò kò ní sí lórí ìrun ibi oúnjẹ lọkàn rẹ wà ohun tó mú oúnjẹ tó fi rẹ́dì tọ́jú oúnjẹ alẹ́ tó fi rẹ́dì yẹn tí wọ́n ti gbé sórí tábìlì kọ́kọ́ jẹ ná fábùdà wúbìlì àṣà ẹ kọ́kọ́ jẹ oúnjẹ alẹ́ ànábì ló sọ bẹ́ẹ̀. وعن ابن عمر نحوه وعن ابن عمر نحوه irú rẹ̀ sì wá láti ọ̀dọ̀ ọmọ umaru kí Allah sí àwọn méjèèjì yẹn ni pé bí aisha ṣe gbọ̀rọ̀ yìí wá ni ọmọ umaru náà gba irú àdìsí náà wá. àdìsí fifty eight. ń wo bóyá lẹ́ka àdísì àsìkò orin ìtàn ni a sì wà lórí fifty eight wali muslim ani aisha radiyallahu anha qalat sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul láàsọ̀ láàtà bẹ̀ádìrọ́tì tọ́ àm wàlà wàhúwà yùdà fẹ́hùhù àlè àkàbàfàn wàlì muslim àti fifty eight nìyẹn o nínú ẹgbàá wa muslim àni aisha látọ̀dọ̀ aisha rọ́díyà lọ́hùn àníyà. kí Allah yọ́nú si kọọ latị ọ sọ pé sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam mo gbọ́ òjíṣẹ́ Allah tó ń sọ pé mi salata bí hadirati ta'am kò sí irun tí oúnjẹ bá ti wà nílẹ̀ kò sí irun tí bá ti wà nílẹ̀ wálá. وهو يدافعه الأخبثان ولا صلاة كتسير وهو يدافعه الأخبثان nígbà tí ẹ̀gbin méjì ìgbẹ́ àti ìtọ̀ bá ń gbọ̀n ìgbẹ́ àti ìtọ̀ al-akhabathan ìgbẹ́ àti ìtọ̀ ó ní ẹ̀gbin méjì náà nígbà tí ẹ̀gbin méjì bá ń gbọ̀n ọ́ ìgbẹ́ ń gbọ̀n ọ́ tàbí tọ̀ ń gbọ̀n ọ́ lásìkò tó fẹ́ kírun kọ́kọ́ lọ bí ya bùkátà ìgbọ̀nsẹ̀ àti ìtọ̀ oúnjẹ ti rẹ́dì ní àsìkò tó fẹ́ ṣe kí ni tó fẹ́ kírun kọ́kọ́ jẹun ná ẹ jẹ́ ń taari ìbéèrè kan sáàrin ìbéèrè fíkíhí ìbéèrè fíkíù ìbéèrè tó gẹ mọ́ ìdájọ́ ẹ̀sìn lórí ọ̀rọ̀ yìí ní ìsìn la gbọ́ pé kò sí irun ní ìgbà tó gẹ bá ti rẹ́dì àbọ̀gbọ́ wọn ni lásọ̀ láátà bíi adirọ́tì tọ́hám kò sí irun nígbà tó gẹ bá ṣe kí ni tó bá ti rẹ́dì gẹ́gẹ́ bó ṣe gbọ́ láàyìn tì káàfà láàyìn tì káàfà ìlà fi sàlásí masajid kò sí tì àfi nínú mọ́sálásí mẹ́ta àbọ̀ ògbọ́yùn náà rí o ti gbọ́ lásọ̀ látà mìhádìrọ́ ti tọ̀ àm kò sírun tó ń gẹ bá ti rẹ́dì o tún gbọ́ wàlá wàlá sọ̀ látà wàhúwá yudàfẹ́ òhú àkàbàsàn kò tún sírun nígbà tí ẹ̀gbin méjì bá ń gbọ̀n ọ́ lọ́wọ́ ẹ̀gbin ìgbẹ́ àti ẹ̀gbin kíni ìtọ̀ o tún wá gbọ́ míì wọ́n tún ní láàyè ìtìkáàfà kò sí ìtìkáàfù o ilá fi sàláàfi masajid àti nínú mọ́sálásí mẹ́ta tọ́yì ẹ wá ń dara yín láàmú látijọ́ yìí lórí láyé ìtìkáàfà pé kò sí ìtìkáàfù àyàfi nínú mọ́sálásí mẹ́ta ok a dẹ̀ náà lọ́hùn wípé kì í ṣe pé ò ní gba ládàá ìtìkáàfù o o lè ṣe ìtìkáàfù nínú mọ́sálásí mi o kì í ṣe dandan kì í ṣe májẹ̀mú fún ìtìkáàfù rẹ pé kó o lọ ṣe ní mọ́sálásí kan nínú àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta mọ́sálásí haram Makka mọ́sálásí haram Madina àti mọ́sálásí ti Jerusalemu tí wọ́n ń jà sí lójoojúmọ́ ọtí ẹ̀ ní tíra ìbẹ̀yẹn náà lọ́rọ̀ nífẹ̀ẹ́ kí kí wọ́n ju bọ́ǹbù sí ọ. now ọgbà yẹn wọ ọgbà yẹn wọlé ọ ń pariwo wípé irọ́ ni o irọ́ ni ìyẹn bá fẹ́ ṣe tìkáàfù kọ́kọ́ gá sí mẹ́kà kọ́kọ́ gá sí mọ̀dínà ni o àbí jerúsálẹ́mù o ẹ má ṣe mọ́ṣáláṣí ayékalẹ̀ o ẹ má ṣe mọ́ṣáláṣí bolúwájí o ẹ má ṣe ń bọ́ ọ̀sán pariwo báwọn à ń sọ fún ọ pé à kí ni yóò lè tó báyìí kí ni yóò lè tó báyìí ok bádìsì yẹn ṣe wá yẹn láàyè tì káàfà èyí láfi sàlásì mọ́sájì sóòrí pé bẹ́ẹ̀ náà ni láàsọ̀ láàtà bí ájírọ́tì tọ́hán sóòrí pọ́jọ́ ra wọn àbí láàsọ̀ láàtà bí ájírọ́tì tọ́hán kò sírun nígbà tó ń jẹ bá ti ṣe kí ni tó bá ti rẹ́dì wà láàsọ̀ láàtà kò tún sírun wàhúwá yudafi'uhu al-akhbasan nígbà tí ẹ̀bí méjì tó bá ń gbọ́ ọ nígbà bí ó lè rèbéèrè kan nísìn tó fi mọ̀ wípé ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ọ̀tọ̀ ni àgbọ́yé ọ̀rọ̀ ọ̀tọ̀ ni kíni ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ọ̀tọ̀ ni àgbọ́yé ọ̀rọ̀ ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ ni àgbọ́yé ọ̀rọ̀ abùkátà sọ̀rọ̀. gẹ́gẹ́ bá a ṣe bùkátà sí kí ni àgbọ́yé rẹ̀ torí pé ohun tó o bá lò ó ọ̀rọ̀ tó bí àgbọ̀yé yẹn àfẹ́ rí ọ̀rọ̀ tó bí àgbọ̀yé yẹn sì ni ẹ̀rí rẹ̀ ní ìsìn táde sì wá sọ pé lásọ̀ látà bèhádìrọ́tì tọ̀hán ǹjẹ́ o lè sọ pé ẹni tíyàwó ẹ̀ ti gbóúnjẹ sórí tábìlì pé oúnjẹ ti rẹ́díò okay tóńtì sì fẹ́ kírun tóńtì sì fẹ́ kírun tóńtì wá wò pé ẹjẹ́ ń kírun náà tí ò kọ́kọ́ jẹun kó tó kírun ǹjẹ́ ìwọ lè sọ pé kò nírun ìbéèrè mi náà nù ta ló lè sọ pé ó ń tọ̀hún kò nírun ànábì ló sọ pé láàsọ̀ látàbí adírọ́tì tọ̀hám kò sí ok nígbà tó ń gẹ́ bá ti kí ni tó ń gẹ́ bá ti rẹ́dì. ǹjẹ́ o lè wá sọ pé ẹni tó kírun nígbà tó ń gẹ́ ti rẹ́dì báyìí bí ṣe sọ gẹ́lẹ́ yìí ọ̀rọ̀ nìyẹn o. ǹjẹ́ o lè sọ pé ó tọ̀ òun nírun. nínú àwọn àfáà ìṣáájú ta ló sọ kó sọ bẹ́ẹ̀ rí. igun mẹ́rin làwọn àfáà ìṣáájú. egun abu anifa egun imam maliki egun imam shafi'i àti egun imam ahmad èwo nínú wọn lọ sọ pé nínú tí máa bàrún jẹ, nínú tí ẹ jẹ́ kíyàn onírun òní kó ń jẹ ti wà nílẹ̀ kọ́ ọmọ kírun lọ. èwo nínú wọn lọ sọ pé nínú tí ẹ jẹ́ èyàn onírun kí kó o pa ìgbẹ́ mọ́ra tàbí kó o pa ìtọ̀ mọ́ra. sọ́ọ̀tún gbọ́nà àdìsí kan tí wọ́n sọ pé tínú rẹ bá ń dàrú lórí ìrun o gbọ́dọ̀ kúrò lórí ìrun yẹn títí tí ó fi gbọ́ ohun iṣó tàbí tó fi gbọ́ òórùn. tó ń túmọ̀ sí wípé the uh, the point here ó ní pé. They want you to feel comfortable while you are praying. That's all. Wọ́n fẹ́ kó o ṣe kí ni o? Kó o feel comfortable. Kára rẹ̀ ó balẹ̀. Kì í ṣe pé ò ní gbaládàrú. Kì í ṣe pé ò ní run. Ṣùgbọ́n ṣiṣẹ́ tọ kí ara rẹ̀ ó ṣe kí ni? Kó balẹ̀ ní hundred percent. Bọ́ọ̀ bá ṣiṣẹ́ tọ̀ ọ́, onírun. ládàá rẹ tó bá fẹ́ dínkù yóò wà níbàámu sí àìfarabalẹ̀ rẹ lórí ìrun ni ládàá rẹ yóò kàn wà ní ìbámu sí irú àdínkù tó bá ìrun rẹ ní abala àìfarabalẹ̀ ni àmọ́ pé onírun yẹn lọ́ọ́ onírun. ibi tí àwọn òlàmà gbé àwọn àdíìsì ilé nìyẹn ibi tí wọ́n gbé ka nìyẹn ìwọ wò wọ́n níta bá fẹ́ kírun wọ́n níjọ́ kànẹ́bì ń kírun sallallahu alaihi wasallam ó kírun tán ọwọ́ nulé ọlọ́bọ́ aṣọ ẹ̀ sílẹ̀ ó ní ẹlẹ́bàá ń fún lágbájá ní aṣọ yìí ẹ ń gba òmí ìwà èyí ti rí ó ní àràǹbarà tí wọ́n ṣe sára aṣọ yìí ó ń ṣẹ́rí sí mi lọ́kàn lórí ìrun bí mo ṣe ń kírun èmi ò sì fẹ́ni tí ó tún máa jẹ́ kọ́kàn mi ó tún máa yàsí bẹ̀rẹ̀ yàsí mọ̀kù lórí ìrun mi ẹ bá mú plane wá ìyẹn tó ń kọ́ sọ́lá nàbí ò nírun ni so gbogbo àdíìsì yẹn ń sọ pé kí ládàá rẹ lè pé pérépéré yàgò fún anything tó bá lè distract attention rẹ lórí irun nítorí túmọ̀ sí nìyẹn kì í ṣe náfíyù lè sọ̀làt bal náfíyù lè kàmẹ́l lè kàmẹ́l sọ̀wàb kì í ṣe pé tó bá rọ́ọ̀lù àwọn nǹkan wọ̀nyí kì í ṣe pé ò nírun ò nírun ṣùgbọ́n irun rẹ ò ṣe ní ọ̀nà tí ó gbà pé pérépéré ni bẹ́ẹ̀ náà ni tó bá ṣe ìtìkáàfù mọ́ṣáláṣí wa kì í ṣe pé ò ní ìtìkáàfù ṣùgbọ́n ládàá rẹ kò lè dàbí ẹni tó lọ sí tiẹ̀ níbo ní maka ní masalasi ará maka àbí ará madina àbí ti jerusalem so tá a bá ń gbọ́rọ̀ tá a bá ń gbọ́rọ̀ ẹ jẹ́ ká máa gbọ́ kí làgọ̀ yí ọ̀rọ̀ yìí ká má jẹ́ mr zọ̀hìrì ẹ máa ń tẹ́ ń pè bẹ́ẹ̀ mr zọ̀hìrì. àwọn kan bẹ nínú àwọn àfa tí wọ́n máa ń pè wọ́n ní aálù zọ̀hìríyà aálù zọ̀hìríyà àwọn zọ̀hìríyà àwọn kì í di àgbọ̀ àgbọ́yé ọ̀rọ̀ mú o àwọn kì í di àgbọ̀ àgbọ́yé ọ̀rọ̀ mú tiwọn bọ́rọ̀ ṣe wá lọ́bọ̀rọ̀ gidi yẹn bẹ́ẹ̀ wọ́n ṣe é mú ṣùgbọ́n àwọn àfáà wa tí wọ́n di orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé mú lórí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn àbúrò ànífà àwọn imam maliki àwọn imam shafi àti imam ahmad kí ni máa ṣe wọ́n á di ọrọ mú wọ́n á sì di àgbọ́yé emu. mú wọ́n á di ọrọ mú wọ́n á di kíni mú wọ́n á di àgbọ́yé emu. mú. wọ́n ń tó nú ìbẹ̀rẹ̀ ìjà náà lórí ọ̀rọ̀ àfààrùn àfààrùn àgé gbogbo àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni wọ́n gbọ́ àdìsí yẹn ó ní wọ́n mọ àdìsí yẹn ṣùgbọ́n ẹ wá wo àgbọ̀yé tí ń wá lórí rẹ̀ àtàtúnṣe já sí pé nínú igun mẹ́rẹ̀ẹ̀rin igun mẹ́ta lọ síbi pé kò pọn dandan fún wọn tó ṣe iṣẹ́ hajj láti má gé ìkànnà rẹ̀ kò pọn dandan fún ọ bọ́ ọ bá fẹ́ o lè gé bùkátà sí o lè nínú àwọn igun mẹ́rin igun mẹ́ta ó sọ pé kì í ṣe èèwọ̀ fún wọ́n tó o bá gbé wúrù mi ok igun kan péré igun igun wo nu igun wo ló sọ pé dandan pé èèwọ̀ ní kò gbọ́dọ̀ ẹ́ igun Ahmad igun Ahmad ló sọ pé dandan egun abu hanifa egun mam malik ebu Shafi, wọ́n ní ọ̀daràn tó bá fárun orí rẹ̀ tàbí ogé kan náà tó sì lẹ́nu ọdún tó fẹ́ ta wọ́n lọ ọ̀daràn. wọ́n lọ pẹ̀lú kíni àgbọ̀yé àdìs kí làgbọ̀yé ẹ̀. ohun tí ìwà abẹ́ọ́lẹ̀ rẹ̀ ni pé ọ̀rọ̀ nìkan ló fẹ́ máa dì mú ni àbọ̀ fẹ́ máa di ọ̀rọ̀ àti àgbọ̀yé ẹ̀ mú. bọ́ ọ bá di ọ̀rọ̀ nìkan mú ọ̀hàn rẹ̀ lè mọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà o ọ̀hàn rẹ̀ lè mọ̀ o àyàmọ́yẹ nǹkan lò ní oríṣi nínú ẹ̀sìn o lórí pé ó di ọ̀rọ̀ nìkan mú ṣùgbọ́n wàá di ọ̀rọ̀ mú wàá sì di kíni mú àgbọ́yé rẹ̀ mú. Mm -hmm. ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àfáà ní ń pè ní mantuk àgbọ́yé rẹ̀ ní ń pè ní mọ̀fùhùm wọ́n wá sọ pé lìkúlì mantukin mọ̀fùhùmùn lìkúlì lìkúlì mantukin mọ̀fùhùmùn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ló ní àgbọ́yé tiẹ̀ tó sopọ̀ mọ́ tí ò ṣe jájú lẹ̀ bọ́ ọ bá jájú lẹ̀ wò ó ọ̀hàn rẹ̀ lè mọ̀ ntọ́súnmọ́ nìyẹn ọ̀hàn rẹ̀ lè mọ̀ o jùwì hàn rẹ̀ lè mọ̀ ọ̀hàn rẹ̀ lè mọ̀. Adis fifty nine. عن ابن عباس رضي الله عنهما قال شهد عندي رجال رجال مرضيون وأرداهم عندي عمر أن النبي صلى الله عليه وسلم نهى عن الصلاة بعد الصبح حتى تشرق الشمس وبعد العصر حتى تغرب hadith fifty nine látọ̀dọ̀ ọmọ abbas kí Allah yọ́nú sáwọn méjèèjì ó sọ pé ṣahida indi rijalun maridiyun wọ́n tọ́ba sọmọ ẹ ní abumaridi abumaridiya ibi náà ti yọ ọkọ rẹ nu maridiyun àpapọ̀ nìyẹn jámù nìyẹn maridi maridi maridiyun akọ nìyẹn tọ́ba jí abo maridiyatun ó ti yé ọ. okay àwọn rìjáàlùn àwọn ọkùnrin kan mọ̀rìdìyún àwọn tá a yọnu sí wọ́n jẹ́rìí sọ̀rọ̀ kan lọ́dọ̀ mi wọ́n jẹ́rìí sí ọ̀rọ̀ kan lọ́dọ̀ mi ọmọ Abbas ń sọ pé àwọn ọkùnrin kan o tá a yọnu sí àwọn èèyàn rẹ̀ kan tá a yọnu sí wọ́n jẹ́rìí sí ọ̀rọ̀ kan lọ́dọ̀ mi. wà àrídọ́hùn mẹ́yìn dí ọmọ ẹni tí a wá yọ́nú sí jùlọ nínú gbogbo àwọn èèyàn yẹn òun náà ni ọmọ kí ni ọ̀rọ̀ náà tí wọ́n ń jẹ́rìí sí lọ́dọ̀ mi pànẹ́bí sọ bẹ́ẹ̀ anna nabiyya alayhi wa sallam naha ani sọláàtì báadà subuhi ó ní dágúdájú ànábì kọ̀ ìrun lẹ́yìn lẹyìn ó kọ̀ ìrun lẹ́yìn kíni lẹ́yìn ṣubú yìí taa tẹ́sùrùkọ shams títí òòrùn ó yọ títí òòrùn ó fi yọ wà bá dálẹ̀ asiri ànábì tún kọ irun lẹ́yìn àṣírí hátà tẹ́gùrùbà títí òòrùn ó fi wọ̀ ẹ wo àdísì yìí bọ́ ọ bá di ọ̀rọ̀ nìkan mú láàrin lọ. àfi kó o di ọ̀rọ̀ yìí mú pẹ̀lú àgbọ́yé rẹ̀. ànábì ni wọ́n sọ pé kọ ìrun lẹ́yìn ṣubú yìí títí tí òòrùn fi yọ yìí. ó tún kọ ìrun lẹ́yìn mọ́gíríbì títí òòrùn fi ṣe kíni. ó tún kọ ìrun kíkí lẹ́yìn ásírì títí òòrùn fi ṣe kíni tí ó fi wọ̀. ìbéèrè rèé o tó o bá ṣe tàwáàfù parí lẹ́yìn ṣubú yìí tóòrùn tí ì yọ tọ́lá àwọn èèyàn ti tàwáàfù every every second every minute ní ti tàwáàfù ẹ máa rí wọn tí ẹ máa ń play wọn tí ẹ máa ń show wọn tó ga sí pé màmá fẹ́ ṣèkọ́ mọ̀ ni wọ́n á stop ẹ ti ń ṣe tàwáàfù lọ́wọ́ tó bá ti gbọ́ ìkọ́ mọ̀ ní haram á stop á mọ ibi tó ti ṣe dé nínú méje bóyá ó ti lọ òòrè kejì àbí kẹta so torí pé ògbọ́dọ̀ mọ́ tàwáàfù lọ kẹ́ máa kírun ọ̀ràn yàn. sàmáwá ti wá sálámà á tún kọ́ntínú rẹ̀. náfìlà wa ń bẹ lẹ́yìn tàwáàfù ibi tá à ń lọ́nu. náfìlà ń ṣe kíni àdíìsì ló wáyé lọ sọ pé ànábì kọ ìrun sọ̀mọ̀ pé kèé sí èrú ọ̀ràn yàn ní rìvásì torí kò sí ìrun yàn kankan mọ́ lẹ́yìn ṣubú yìí ó tún dìgbà tóun bá tó yẹ ní àtàrí ok ànábì wa kọ irun náà fìlà lẹ́yìn ṣubú tí tí òòrùn fi yọ ọwọ́ parí tàwáàfù rẹ ìjádìsì di ọ lọ́wọ́ bí láti gbọ́dọ̀ mọ́ di ọ̀rọ̀ mú pẹ̀lú àgbọ́yé rẹ̀ ìyẹn ni ọwọ́ ọdún mọ́sálásí lẹ́yìn ṣubú àdìsí kan bẹ tó sọ pé ń bá wọnú mọ́sálásí kò gbọ́dọ̀ jókòó títí tí ó fi yan náà fílà ìyẹn tó bá lálùwàlà. ìjáde ìsì ìjòdì ọlọ́wọ́. ok mọ̀dùmúnù àdìsí ni pé àkóónú àdìsí ni pé ohun tó ṣe tó fi forí kanlẹ̀ wọn ò fẹ́ fún ọ lẹ́yìn ṣubú yìí títí òòrùn fi ṣe kíni tó òòrùn fi yọ ok ó ń ṣe tìláwà lọ́wọ́ ọkàn àyà ságídà ìdádì sì di ọlọ́wọ́ bí gbogbo ń ta sọ́lẹ̀ ìpátá àti ntọ́ bá tún jọ ọ́ kò sí ìdíwọ́ fún ọ. àtá máa ń fa tàhú máa ń fa tàtìhú rọ̀kàátá alifájìrì títí tó fi mọ́ ẹni tí rákàtá alifájìrì bá bọ́ fún. ẹni tí rọ́kà àti alifájírì tó bá bọ́ fún ṣé ó lè kí lẹ́yìn ṣubú bẹ́ẹ̀ ni ó lè kí àdéhùn yìí ò lọ́wọ́ so ibẹ̀ làwọn àáfàá ti wá yọ jáde wípé àwọn náfìlà kan ń bẹ tá à ń pè ní zawatu le asbab zawatu al asbab àwọn náfìlà tó ní sábàbí àwọn náfìlà tó ní sábàbí nǹkan kò di ọ àdìsí yóò di ọlọ́wọ́ láti kí lẹ́yìn ṣubú yìí àdìsí yóò di ọlọ́wọ́ láti kí irú bẹ́ẹ̀ lẹ́yìn ok náfìlà ní irun jẹ̀nẹ́sà sàlátùlù jẹ̀nẹ́sà àsọ́láàt irun lòun náà wọ́n sì láàgbọ́dọ̀ lẹ́yìn títí tí ọ̀rọ̀ fi wọ̀ tó kù tẹ́ fẹ́ sí lẹ́yìn asúì ṣẹ́ẹ̀lì kírun sí láàánì zàwá ara zàwátùlẹ̀ asbab ara náfìlà tó ní sábàbí nìyẹn náà jẹ́ gbogbo àwọn náfìlà tó ní sábàbí ẹ́n tí sábàbí ẹ̀ bá ṣẹlẹ̀ lẹ́yìn ṣubú yìí kóòrùn tó yọ tó bá ṣẹlẹ̀ lẹ́yìn asúì kóòrùn tó wọ̀ láàyòmùnà ọ̀hún wọn ò hàn náà rẹ o láti ṣe dọ́tíyé wọn ò hàn náà rẹ láti ṣe